akula ضلالة في النار adáwọ̀pẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún àníwá Muhammad sallallahu alayhi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí wọn bá kó bá sọ ábà rẹ̀ àti gbogbo wọn náà lápapọ̀ ìyẹn ń a máa gbéyẹ̀wò ní kútúbà tèmi yóò dá lórí àrùn kan tó yẹ pé ní ó gbalẹ̀ kan ó kárí tí ó sì lẹ́sẹ̀ sẹ́lẹ̀ àrùn yìí àwọn onímọ̀ ìwòsàn tá a mọ̀ láyé bí wọ́n lè wò ó pípéke sọ́nà àrùn tó sì lágbára wọn náà ní mọ́rọ́dù rẹ̀ háwà àrùn ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu jẹ́ àrùn tó lágbára tó yẹ pé máa ń bọ́ ọmọ ìyẹn jà tó sì ń fa oríṣiríṣi ìnira àti ìfàsẹ́yìn fún ọmọnìyàn nígbèsè ayé rẹ̀ àti lọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ ó lè fa sábàbí ìyà fún yẹn lọ́jọ́ ọ̀gbìn ìdí àlùkìyàmọ̀ àròyé ìdánwò bá sùpánù wa tà á ńlá tó fi kì wá nílọ nípa pé a gbọ́dọ̀ jìnà sí i bákan náà a gbọ́dọ̀ mọ ìwòsàn rẹ̀ tí máa ń ṣẹlẹ̀ sí wa torí kẹsẹ̀ tí ìfẹ́ ló yẹ sábà ṣẹlẹ̀ sí wọ́n pọ̀ jọra ẹni lọ ni ó bá sọ wọ́n pọ̀ lára ẹni sí fáírọ́ọ̀sì ni bẹ́ẹ̀ ni ìnira tí ó kó báyẹn wájú ọlọ́run bẹ́ẹ̀ ló pọ̀ sí i kódà ọlọ́run yà wọn yàtọ̀ pé ní afárá àìsàn lẹ́yìn ìwúdàkàtà ìlà àrùn àwa àwọn kan wà nínú àwọn èèyàn tó pé ọlọ́run ọba wọn tí wọ́n ń jọ́sìn fún ìfẹ́ nínú ẹ̀rí pé kí fẹ́ sọ́dọ̀ náà pa ipe tó ìfẹ́ nu wọn bá dá lẹ́jọ́ náà náà tẹ̀lé tó bá ní ṣe náà ní ká wọ́n ṣe kódà bí ó jẹ́ tí ò dá tó fojú hàn nítorí bá dá tó bá ní ká má ṣe wọn ní ṣe ìran wa sọ fún ata bá fi ròyìn irú àmì báyìí ní apàrọ̀ àyíká máa lè ta kàtà ìlà àwò àwa àrínú àwọn èèyàn kẹtẹ pé wọ́n ti sọ ìfẹ́ ẹnu di ọlọ́run bá tí wọ́n mọ ìjọsìn fún ìfẹ́ ẹnu yìí nínú àwọn ìṣesí rẹ̀ ni a máa ṣe nǹkan tí ò dá lẹ́sọ̀ọ́ fún sọ fún ní afaman kana ala bayyinati min rabbi ṣe ẹni tí ó mọ àmọ̀dájú tí ń ṣe látọ̀dọ̀ ọlọ́run ọba ó rẹ́ẹ̀rí lórí tó ń ṣe ọlọ́run ní àṣẹlé ó sì rí bánẹ́bí sì gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà ní sí ń tẹ̀lé ṣé a fi wẹ́ tó yẹ pé ní kámẹ́rù tó yẹ rẹ̀ láwùn afaman kana ala bayyinati min rabbi ṣe ẹni tí ó wà lórí àmọ̀dájú lórí tí ń ṣe sáàsì wẹ́n tó yẹ pé ní káwọn ìṣòyí ni láwù yẹn ká gẹ́gẹ́ bí ẹni tí ìfẹ́ ló ṣe tiẹ̀ lẹ́sọ fún ẹgbẹ́ ẹni tó náà rájú ẹ̀ lè fi wé ẹni tó ń tẹ̀lé fẹ́ ẹnu ìfẹ́ ní a máa ṣe àwọn nǹkan lẹ́sọ fún yẹn láwọn nǹkan tí ó dáa táwọn yóò sì máa rí ní òtún dáa ìfẹ́ ní oríṣiríṣi aburú ló wà ń bẹ̀ tí máa ń kó bá ní níwájú ọlọ́run wa subhanahu wa ta'ala tí ó dání. onísábàbí ìsìnyàn onímọ̀ fi sábà bí kéèyàn ṣe lọ́n torí pé yẹn ní tọ́lọ́run wa subhanahu wa ta'ala sọ ó sì gbọ́yé orí bí àdúrà fún kàṣínà ṣe ṣàlàyé rẹ̀ orí yékéyéké ṣùgbọ́n kò bá fẹ́ ẹnu rẹ̀ mú látara fẹ́ tiẹ̀ tí wàá bá mu yóò ju tọ́lọ́mọ bá àti tànàbà mọ́tò sálá yóò ju sẹ́gbẹ̀ẹ́ ní tó ń bá fẹ́ náà ní oṣù. ìfẹ́ ló ló sọ ìgbìlísì kò sí ṣe ìtọ́nù ìfẹ́ ló ló sọ nù nígbà tí ọlọ́wọ́ asùpánù ọ̀tà ádá tó pa láṣẹ pẹ̀lú àwọn mọ̀lẹ́kà òṣùdúró lè áàdà wọn ẹ̀kúra fún ádá ẹ̀dá tó mọ̀ ṣẹ̀ṣẹ̀ láì fàṣájádù ìlà ìgbìlísà ábáwọ̀ àṣẹ̀kúra èṣù nìkú ló takú ó kọ̀ jálẹ̀ ó ṣe mojúmo tó sọ́nà ọba sùpánà ọ̀tà àdá látara pé ìtúnà ní kò ṣe kò bá fẹ́ ẹnu rẹ̀ mu ẹlẹ́sìn bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ ní táwọn ènìyàn pé ò dá tí wọ́n sì tún ṣe kí ló dé torí pé ìfẹ́ ni wọ́n ló ń tì wọ́n pé kàwọn ṣe kàwọn ṣe bákan náà ẹ̀ẹ́dì tí ó dáa tọ́nà ọba sùpánà ọ̀tà àdá ní kí wọ́n ṣe tán ní ẹ̀sìn mọ̀ ṣùgbọ́n ló tì wọ́n pé kí wọ́n má ṣe ẹni tí mo ti túmọ̀ kan tí ò dáa kílé tí ò filẹ̀ ìfẹ́ ẹnu ẹ̀ náà ni ẹni tí ń jalè tó mọ̀ wọlé ò dáa kílé tí ò folè jíjalẹ̀ ìfẹ́ ẹnu ni ẹni tí ń ṣe sìnà tó ní ẹni bá bẹ́rù kálí bá filẹ̀ kílé tí ò filẹ̀ ìfẹ́ ẹnu ni torí mo fẹ́ ẹnu yìí ni mo ṣe ẹni pé a máa pààyàn láti aburú ìnà náà sára àmọ́ ọ̀tún kò èmi a máa pààyàn láti aburú ibi tó ń bá fẹ́ náà ni mo kí èèyàn lọ nínú aburú ẹ̀ náà ni pé àlùfóònù àìjáwò àbòsí ṣíṣe ìrẹ́nijẹ́ látara àfẹnú náà ni ti máa ń ṣẹlẹ̀ tí ó ń jẹ́ kéèyàn ṣe déédéé tí ó rí pé bó ṣe yẹ kí n ṣe nǹkan yìí lé o ṣùgbọ́n yóò gbé gbàgbọ́ mi torí pé bó bá ṣe bó ṣe yẹ kó ṣe kò pé ìfẹ́ ẹnu tiẹ̀ mú ọlọ́wọ́ sọ́nà àtàlà tó fún ẹnu ìkùrán ìyá ẹjọ́ ní ẹbí náà á náà bá gbọ́ kúlù kọ̀ wà mí nà kúnnù qawwamina bil qist shuhada'a lillah ẹ̀dúró lórí déédéé ẹ̀dúró lórí òdodo tẹ́ẹ̀bà jẹ́rìí ẹ jẹ́ kí ẹ̀rí jẹ́tọ̀ náà. walau ala anfusikum kó làwọn jẹ́ pé tẹ́ẹ̀fẹ́ sọ yóò ta kẹ́yìn náà awil walidayn àbí yóò ta kan àbáyé àtìyáyé wíwú akọrọmí àbí yóò ta kan mi. in yakun ganiyan aw faqiran fallahu awla bihima ọlọ́run wà látẹ̀tẹ̀rẹ̀ ilẹ̀ hawa àǹtà àlélu ẹ máa ń tẹ̀lé fẹ́ ẹnu tí òun jẹ́ kẹ́ ṣe dédé ara tí fẹ́ ló máa ń bí òun náà ni pé wọ́n sọ̀yàn dá lábòsí yóò ní ìtòdà kò ní ṣe yóò ní dédé kò ní tẹ̀lé ibi tí àbòsí wà ibẹ̀ náà ni ó kanjú sí ibẹ̀ ni ó padà fi sí ìlú fàtẹ́ pé ní agbọ́dọ̀ jìnnà sí fẹ́ ẹnu. a yapa Afenuwa/ wa torí pé ìfẹ́nu yusuf ìmọ̀ ń di létí ni yóò di èèyàn létí ní yorùbá gan máa kọ́ nílé ìfẹ́nu tó bá lè dẹ́pẹ́ sọ̀rọ̀ fún kò gbọ́ wọn ni àìfẹ́nu ní dàlámù bákan náà ni àwọn létí ni àwọn lójú náà rí kò fẹ́ ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run fún kò ní gbọ́ wọ́n bá sọ̀rọ̀ tàlẹ́rì ní tẹ̀lé lágbọ́dọ̀ yapa ẹnu wa Al-Imam Ibn Qayyim rahmatullahi alayhi wọ́n jẹ́ pé apẹ́ ní àwọn èèyàn sífẹ́ ẹnu apẹ́ sí ìpele mẹ́ta ìpele àkọ́kọ́ òun ni ẹgbẹ́ pé ní man yaglibu ala man yaglibu hawa ẹni tọ́lọ̀ ń fún lágbára tí afọn máa ń yẹ kìlíbù àlàwà ẹni tí fẹnu dá mọ́lẹ̀ fẹnu là mọ́lẹ̀ tó yẹ pé ní kò ríra ìrẹ̀jágbà lọ́wọ́ fẹnu ó là mọ́lẹ̀ lódindi. kò wá lè dá nǹkan kan ṣe àdúgbò jẹ́ pé tí fẹnu rẹ̀ bá sọ ó bá tọ́lọ́run mú ní kò bá tọ́lọ́run bá mú ní ìnira ni ó jẹ́ fún gẹ́gẹ́ tó fẹ́ ṣe ní àbí ni ó jẹ́ fẹ́ dáa kò sí tó kàn án ṣé pẹ̀lú rẹ bá ti mú yóò mọ̀ ẹsẹ̀ lọ́nà ìran irú àwọn èèyàn kan tó pé wọn lè kọ̀ǹtró ara wọn mọ́ ìfẹ́ ẹnu ti lé wọn lórí irun wọn lọ́wọ́ wa subhanahu wa ta'ala sọ fún ẹnu kuraani pé afárá ayé tàbí ní takàdá ìlà àwọn àwa àwọn kan ti sọ ìfẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá wọn nítorí bá ń fẹ́ lọ́kàn náà náà tẹ̀lé ìfẹ́ ló darí wọn kì ṣe kuraani tọ́lọ́ bá kì ṣe ọ̀rọ̀ àlẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam irú àwọn ẹni yìí wọ́n ti dẹrú fẹ́nu ibi tó bá dà wọ́n lọ náà ni wọ́n lọ tó bá ní ká dúró wọ́n dúró tó bá ní kí wọ́n jòkó wọ́n jòkó èdè pé wọ́n náà ṣe wí bánà ju ṣe sọ bẹ́ẹ̀ làwọn máa tẹ̀lé ìfẹ́ ẹnu wọn náà máa tẹ̀lé irú àwọn èèyàn kan nu ẹ̀wà láwọn ìpele kejì àwọn tó pé ní àwọn yàkúnná alḥarbu baynahuma sijala. ogun wà láàrin òun àti fẹnu wọn máa gbára wọn lógun tàkọ́kọ́ ìyàn tí fẹnu ti là mọ́lẹ̀ láwùjọ àwọn ló pọ̀ jù tó pé fẹnu wọn náà tẹ̀lé gbogbo mẹjọ́rìtì àwọn èèyàn tó wà lórílẹ̀ nínú ìkángun tàkọ́kọ́ wà tó wà níbi àwọn náà ní kápá lórí ìfẹ́ ìfẹ́ ní òun mọ̀ṣe ìjọba àwọn ṣe yóò sì padà ṣe àbí nǹkan tí ò da ìfẹ́ ní òun lóyà ṣe ìrìnà òun ní ṣe ọdún ìfẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà míì tí wọ́n ní bá tún lè dín sí lọ́kàn wọn ìfẹ́ nínú tún dá wọn náà mọ́lẹ̀ àwọn èèyàn mi wà báyìí tẹ pé yóò ní kápá lórí ìfẹ́ rẹ̀ lásìkò kan ṣùgbọ́n nígbà bí ẹni tó fi remote control ní wọn wọn àrí dákẹ́kẹ́ ṣe máa ń ti wọn ìfẹ́numí control wọn ẹlẹ́ẹ̀kejì àrùn lòun náà kò kà tó kà kọ́kọ́ ni ìyẹn pé nígbà kan ìfẹ́nu darí ẹ̀ ìbáwíbẹ̀ yóò dúró déédéé òun ló control fẹ́nu ẹ̀ ẹ̀wà lẹ́lẹ́kẹta olùkẹ́kẹ́ ní mọ ìyẹ́ kìlìbọ̀ àwa ẹni tí ó ní kápá lórí ìfẹ́nu ẹ̀ wàsáìtọ̀rọ̀ àlè wọ́n yẹ tí ó sì dé kíni tó dá pẹ̀lú ẹ̀ mọ́lẹ̀ ìfẹ́ lórí kẹfẹ́ ṣe fún irú ẹni yìí ń tiẹ̀ òun lẹni tó pé tó yẹ pé ní ń kọ̀ǹtúrò fẹ́lú ẹ̀ àníbà Muhammad rasulillah irú rẹ̀ kẹta yìí láàrin kó wà nínú hadisi kan tí ànábi jẹ́ kó yé wa ànábi ní ma minkum kò sí ẹnìkan nu yín àyàfi kó jẹ́ pé ṣe ìtọ́ni kan wá pẹ̀lú ẹ̀ tó pé yóò mọ fẹ́ dààmú ẹ̀ yóò máa fẹ́ pa láṣẹ tí ò dá látara àfẹnú ẹ̀ àǹsọ̀ àbá lérò pé àtiwọ́n náà anábì níbẹ̀ ni àtẹ̀mí náà ilà àná lọ́ra àánẹ̀ ni àlẹ́ yìí fa aslam ẹ̀dọ́ náà wọ́n á pa láṣẹ ọlọ́run ẹ̀mí lọ lórí ẹ̀ ọlọ́run pa láṣẹ ń gba islam wà láyà múrò ní ilà bìkáyè kò ní pamí láṣẹ pẹ̀lú dáadáa lọ àwọn àfẹnú tí mo ń kọ́ níyàn kò sí fánidọ́ àmọ̀ àmọ̀ ẹ̀ sallallahu alayhi wa sallam ó jẹ gàba lórí tiẹ̀ pátápátá ni ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ fẹ́ nú ìṣesí rẹ̀ ṣe fún nú lọ́lọ́dọ̀ subhanahu wa ta'ala fi fẹ́ nú alukur'an kìíní an-najmu idha hawa man dalla sahibukum wa ma gawa wa ma yantiqu 'anil hawa pé anabi tẹ́rí kìí sọ̀rọ̀ fẹ́ nú tiẹ̀ o in huwa illa wahyun yuha ìjọba sọ wáyé ni látọ̀dọ̀ ọlọ́run anabi ọlọ́run kó wà nípele ẹlẹ́ẹ̀kẹta ní ẹkún ní ogun orí ìfẹ́ ẹnu tiẹ̀ pátápátá ẹ̀wọ̀n aláwọ̀ ẹ̀dá yòókù àánú ọgbọ́dọ̀ gbìyànjú ẹkún ní àánú ẹlẹ́fẹ̀ẹ́nu jìnà fara wa tá a fi ní yẹ kí ó sọ wá nù torí pé ìfẹ́ ẹnu àmọ́ sọ̀yàn ni ọlọ́run subhanahu wa ta'ala ó sọ fún ẹnu Qur'an pé wà mọ́ni àgọ́lù kò sẹ́ni tó sọnù tó mímọ̀ tábà àhàwá òun bìgẹ́rì húdà min Allah ni wọ́n ń tẹ̀lé fún ẹnu ẹ̀ kò sẹ́ni tó sọnù tó ẹ̀rú ẹni bẹ́ẹ̀ yàrá ló fi kí àlejò wa dàrú ní nílọ ààrẹ ìsàlám ọlọ́ni yá dàrú ìrẹ dàrú inna ja'alnaka khalifatan fil ard àwọn aláfẹ́ ṣe àrò afẹ́ ṣe olórí lórílẹ̀ inna ja'alnaka khalifatan fil ard fahkum bayna an-nas bil haqq máa dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú déédéé aláàtẹ̀tẹ̀mí lè háwà má tẹ̀lé fẹ́ẹ́nu má tẹ̀lé fẹ́ẹ́nu níta sọ̀kalẹ̀ fún ẹni kọ́ mi dájọ́ láàrin wọn tó bá wá tẹ̀lé fẹ́ẹ́nu fàyọ̀dé lóka à ń sẹ̀mí lè bá ìfẹ́nu ló ń sọ̀yàn nù báyìí tó yẹ pé kò ní jẹ́ kọ́ ẹni tọ́lọ́ bá ṣe kódà kéèyàn kéwù ẹ̀bá aláfa ti ń tẹ̀lé fẹ́ẹ́nu yóò rí gbogbo ẹ̀rí tọ́lọ́ ń tálẹ́ mi sọ báyìí tó sì lé dàkà ṣùgbọ́n nǹkan mi ni ó máa ṣe ọ̀tọ̀ ni tí ó kà ọ̀tọ̀ ni tí ó máa tẹ̀lé bẹ́ẹ̀ lẹ́nu bí tó gbọ́ wá sí náà tó ti gbọ́ gbọ́ gbọ́ tó mọ tó dáa tó tí ò fi tó dáa yẹlẹ yóò mọ ṣe tí ò dáa kí ń dá láàmú jẹ mọ́ àrùn yìí ló wà lára rẹ̀ àrùn ìfẹ́ ìyẹn ló máa ní gbogbo agbọdọ múra dúró ṣinṣin láti gbógun yìí láti tírìtì kèlè ní tírìtì àrùn yìí mo ti wò já o torí pé ti fi tó yẹ pé ní ń dààmú èèyàn ní gbogbo àsìkò àníbà mọ̀fún ràṣánlá ó sì sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní sayafurudu fi ummati nǹkan padà jáde nínú ìjọ mi yìí àkọwáàmù àwọn èèyàn kan tàbàjáàrọ̀ bí ìmùlẹ̀ àwa ìfẹ́nu ni ó máa tàbàjáàrọ̀ bí yóò máa fi wọ́n sọ fi wọ́n sọ sí kama tàbàjáàrọ̀ nìkan bí sọ àhẹ́bẹ̀ ẹ̀rí gẹ́gẹ́ bí alikálàbù alikalamu jẹbi bí ìdìgbọnubi tó bá ti wọnú arajà gbogbo ẹ ní òde lára rẹ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ní ó sì máa darí àwọn ìjọ kan àwọn nínú àwọn èèyàn mi ẹkọ àlàyárúkọ mílíọ̀n ẹ̀ẹ́dẹ̀kún wàlà mọ́sùn ìlà dàkàlàwò kò ní sí kásán kan lára wọn bákan náà kò ní sí kọ̀rọ̀ kan nínú ara wọn kò ní sọ́rí kiri kankan tífẹ̀ẹ́ ní yóò ní dé lára wọn ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́ lórí tó bá múlò rí wá ìròrí ìfẹ́nu ni kò ní bá mọ́rọ́ ìtàlẹ́ mi mú ìlànà rẹ̀ ìlànà ìfẹ́nu ni ẹgbẹ́ wọn ti fi fẹ́nu nínú tí wọ́n bí náà ni pé àlùbídà yóò mọ sàdáadáa lẹ̀ nínú ẹ̀sìn ìyẹn ló pàdé pé ní àwọn àfáà máa pa méjèèjì pọ̀ pé alẹ́ àwa wà àlùbídà àwọn kan wà onífẹ́nu ni wọ́n ibi tó bá ti rí fẹ́nu tí ó sì yẹ méjì ẹ̀ rà dáadáa lẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú pé bóun ṣe wò ó tí òun mọ́ náà ṣe wò ó yóò gbé nǹkan bí wàá ibi tó kì fẹ́nu ti lágbàáyé náà ni tó ní í ṣe pẹ̀lẹ́sì pẹ̀lú tó yẹ bá ti ń sin lọ́run lọ́dẹ bó ń ṣe fẹ́ tí ó fi tẹ̀lé tàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ìfẹ́ ẹnu ló máa gbé wá ilé oríṣiríṣi ìsin lọ́run oríṣiríṣi ọ̀nà ìgbà sínú ló pọ̀ láwùjọ wa lẹ́nu lẹ́nu ẹ̀ fi tún ẹgbẹ́ ní ìfẹ́ ẹnu pọ̀ láàrin wa àfẹ́ múlùkí lọ́lọ́run ní kílà lẹ́bi sọ àfẹ́ rí báwa ṣe fẹ́ bá a ti fẹ́ fẹ́ ọdún wá ti yàtọ̀ tọ́lọ́run tó yàtọ̀ nípa níbi kò ní jẹ́ kán wá ju ọlọ́run ìfẹ́ tó ní ìfẹ́ tó yìí yóò sì níbi sí àdádálẹ̀ ìrànlọ́wọ́ bá sùpánù wa tààlà tí wọ́n sọ fún níbi àwọn ìfọwọ́sọ àsọ́dá pé nínú ẹja nẹ́ẹ̀ka aláṣẹrí àtẹ̀mínà lẹ́hàmùn fàtẹ̀mínì ha èrè Muhammad àwọn aláṣẹ sójú ọ̀nà tó tọ́ látọ̀dọ̀ ọlọ́run fàtẹ̀mínì ha ọ̀nà yìí ni kò tẹ̀lé ọ̀nà tó wá látọ̀dọ̀ ọlọ́run ni kò tẹ̀lé wàlá tẹ̀tẹ̀mí àwọn ẹ̀dínà ni pé tó o bá ti tẹ̀ lọ́nà tó wá látọ̀dọ̀ ọlọ́run kò sí kẹta tó sẹ́kù fún ẹ mọ́ ìfẹ́ àwọn tó yẹ pé ní ìròyìn náà fi gbẹ̀ nǹkan wọn lẹ̀ ètò ni wọ́n ń ṣe kèsì tọ́nà bá fẹ́ ìnáwó láyé gbọ̀nà à ń kàmí ọ̀nà wá ìṣe وإن الظالمين بعضهم أولياء بعض àwọn onífẹ̀ẹ́nu alábòsí ni wọ́n alábòsí ara wọn yẹn nìkan jọ máa ń ṣe ìwọ́n tó wá gbọ́ tọ́lọ́run bá tó fi tó gbé kalẹ̀ fún ẹ tó gbé pẹ̀lẹ́sì fún ẹ ọ̀gbọ̀dọ̀ tó lílànà wọn eléyìí fi hàn pé ní ọ̀rọ̀ ọ̀fẹ́nu ètò lágbára ni ètò máa ń ni àrùn burúkú ni tẹ́gbẹ́ ń kálukú wa náà ká gbìyànjú láti gbógun tì ká gbìyànjú ká mọ̀ jẹ́ kan nínú àwọn onífẹ̀ẹ́nú torí pé ìfẹ̀ẹ́nú gẹ́gẹ́ bá ti sọ a máa ṣokùnfà aburú fún ni ní ọ̀dọ̀ ọlọ́run bá ọba àlekè ọ̀la ni ẹ̀rù àwọn ọ̀nà tí a lè gbàgbọ́ ti fẹ́ mú ọ̀nà púpọ̀ ni alákọ̀ọ́kọ́ oní ni al-isti'anatu billah kàmú ìwọ́n náà bá ní olùrànlọ́wọ́ kí ó sọ wa ó yọ wá kúrò bí àrùn fẹ́ lóyìn tẹ́ ẹ̀ tó máa bẹ lọ́rẹ̀ ní àná ọ̀pọ̀ ọlọ́run ṣe mí lórí fẹ́ẹ́nú o ẹnu fi wà nù lànà àwọn ẹni rẹ pé ọlọ́run àrínà hakọ̀ hakọ̀ tábà lòdòdó jẹ́ àlè tẹ̀lé jẹ́ fòdodo hàn wá kí ni wá kó fi yànyàn kò tí ì tó wàrúfùkùnà tìbà kọ́ wá sí rọrùn fún akálẹ̀ tẹ̀lé wàrínà bàtìlà bàtìlà fi tí ò dáná wá láì dá tábà tí ò dáná kò tí tó wàrúfùkùnà jìtìnàbà jẹ́ ká lè jìnà sí torí pé ìfẹ́ ní ni òní jẹ́ kéèyàn lè jìnà sí tí ò da àmì tó yẹ pé ní èèyàn náà mọ̀ pé nǹkan yóò da tó ló tí ó sì filẹ̀ àmì tó mọ̀ tó da tífẹ́ nu rẹ̀ sì fẹ́ kó ṣe èyí tó mọ ẹgbẹ́ náà bá níyànjú ọ̀tọ̀ pé mo sọ̀yàn níbi àbúrò ìfẹ́ náà bákan náà a rí nínú àyà tí a kà fúnra lẹ́ẹ̀kan pé ọlọ́ni ìnànà sọ̀rọ̀ àmọ́ ọ̀tún lè sùn ẹ̀mí wa ń bí tífẹ́ náà wáyé

ni ó ti sọ pé irú ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ó ti sọ ìfẹ́ ní ti ń jọ́sìn fún. bákan náà nínú ọ̀nà tá a fi yapa àfẹnú òun náà ni kúkwàtò nọ́ọ̀sì káyọ̀kẹ́ni wọn lágbára wàlá àzímọ̀tì sọ̀ọ́dẹ́kọ̀ kí determination wa lé wàjú áàdì nọ́ọ̀sì kájẹ̀mí wa lógún kájẹ̀mí wa lógún ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní ẹ̀mí tẹ́ ń wò ní ó ní ó dà gẹ́gẹ́ bí ọmọ ẹni tá a fẹ́ bọyọ̀ lẹ́nu ẹ̀ ẹ̀rí pa àjálógún àjálógún títí tí ó fi filẹ̀ ni bẹ́ẹ̀ náà lẹ́mí wa ibi ìfẹ́ ni wọ́n fẹ́ lọ àwọn tí etí wọn mú tí tẹ́fẹ̀ tó lọ mú díẹ̀ ní mu wọ́n ta mu sẹ́ ẹ̀rí ẹ̀rí ní ìtàtẹ́tẹ́ tó ti ti ń pé yóò ṣùgbọ́n kò tí ì rí rẹ̀ ẹ̀ lógun pé ta tẹ́tẹ́ tó bá wá ń ṣàdúrà pé ọlọ́run ìlà mi bì fẹ́ mú tọ́ ṣiṣẹ́ tọ́ bí ẹni tí olóhùn fẹ́ lówó tí ò ṣiṣẹ́ lọ́rọ̀ rẹ ẹ̀rù wá jẹ́ mí lógún ìyẹn làwọn àbá tó fi máa ń sọ pé ní nínú ìjà lógun tó lágbára jù ní jihadu náà ìjagun tẹ̀mí ká máa jẹ̀mí wa lógun yìí tó lágbára ní tó ṣòro ó ṣe ní kálukú ọ̀nà wa gbìyànjú láti jẹ̀mí ẹ̀ lógun níbi tí wọ́n náà mọ̀ pé nǹkan tí ń ṣe yóò bá mú ṣùgbọ́n fẹ́ẹ́ nínú òdíjẹ kọ fílẹ̀ ẹ̀yìn àdúrà tó ń ṣe kọ́ lóhun kó yẹ bí afẹ́nú ọwọ́ ajé mi lógún àní nǹkan ìdá yìí kò ní ṣe mọ́ bákan yìí tó dáa tí wọn náà mọ̀ pé dáa tó ọmọ ṣe ìwọ́n tó kọ́ kírun tó ọmọ kírun tó yẹ kọ́ ṣe déédé tó ṣe déédé ọ̀nà irọ́ àní ṣe nǹkan yìí sẹ́ kódà kí ẹ̀mí ẹ̀ mọ̀tòkè mọ̀ ṣe òun ṣe náà ni ọ̀fẹ́ náà ó tójú ọ̀nà tọ́lọ́ ìfẹ́ nú mọ̀tòkè mọ̀ náà tó ti mọ̀ pé tó dáa tó rẹ̀ sàn ni wàá gbìyànjú láti jẹ̀mí ẹ̀ lógun ìjálógun yìí ìjálógun tí ń kọ́ntínú tí ò ní tán gbà kankan torí pé ìfẹ́ inú náà fìgbà kan kúrò lára àwọn èèyàn tá bá ṣe báyìí láàfin rẹ́mi ara wa bájà ẹ wá rí jẹ̀mí yìí alágbára lórí ẹ̀júra wa lọ ẹlòmíì tó bá jẹ̀mí ẹ fá tó bá tún yóò tún padà síbi nǹkan a ní èṣù náà tó wá ni wọn náà ò ní fún ní fún ní ọ̀nà tí a rí i pé a dúró déédéé lórí ntọ́nà ọba subhanahu wa ta'ala tó fi rán ànábì muhammad sallallahu alayhi wa sallam. bákan náà ká tún wo àtibọ̀tán ibi tí fẹ́ẹ́nu máa ń lídìí yẹn sí ká sì tún wo ibi tí téèyàn bá ń ṣe fẹ́ẹ́nu ibo lè yóò kẹ́bọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run èyí ló ń wo ìgbẹ̀yìn nǹkan náà láti fi mọ kí ni ó jẹ ojúṣe òun ọlọ́run subhanahu wa ó sọ fún wa nínú وأما من خاف mọ ẹni kọ́ fàmọ́ kọ́ ọmọ rọ́bì yìí ẹni tó bá páyà kó wọ́n pàdé ọlọ́run bá ń jọ kan ìyẹn lọ́jọ́ gbéde àlìkìyàmà wọ́n náà hà nẹ́fà ánìlè hàwà tó sì já ẹ̀mí rẹ̀ lógún pé àníṣe ọ̀ní débi fẹ́nu tó jẹ̀mí ẹ̀ lógún jẹ̀mí ẹ̀ lógún tó wá fi borí ẹ̀mí yìí ọlọ́ni fa iná lìjánata híyàlùmáwa inú àlùjẹ́ náà. onídẹ̀ra níbẹ̀ ni ó kángun ọ̀rọ̀ ẹ̀ sí wo yìí gan tó kọjá ìfẹ́ inú ha lógun àti ìbá nífẹ̀ẹ́ inú ara ẹ̀ níjà lógun ẹ̀rí ibi tó yóò kángun ọ̀rọ̀ rẹ̀ sí ibi tó dára a ní ọ̀rọ̀ fẹ́ inú yóò dà gẹ́gẹ́ bí àárẹ̀ ní ta fẹ́ lógun sí okoro ẹni tí ó máa sí yóò díjú ẹlòmí díjú tó mú tó bá mú ara rẹ̀ ó tún mọ gbọ̀n ṣùgbọ́n ìwòsàn fóònù ẹni ojú rẹ̀ náà la gbọ́dọ̀ fi wo nǹkan yìí ẹni tí mo ti tó mọ̀ pé ò dáa ìfọ̀tílẹ̀ lásìkò yóò kóró lára rẹ̀ pé ah òun àfi kíní ilẹ̀ ṣùgbọ́n wọn bá mọ̀ pé òògùn tó fẹ́ lò sí tó kóró yìí tó bá padà fílẹ̀ ìwòsàn yóò jẹ́ fún ẹ ọ̀ọ́ni rojú láti lògùn náà bákan náà ẹni tí ṣe sí náà tó ti mọ́ lára gbọ́ ah, ìṣesí náà wà ní ṣe mọ́ bí ẹni tó fẹ́ lo tó kóró ní gbogbo àgbẹ̀bọ̀ bá lọ tán ibi tí ó já sí náà ní kí ọlọ́run ọ̀ gbìyànjú láti ja ìmí ẹ lógun wàá lo nǹkan náà ni bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹsẹ̀ẹsẹ̀ tí èèyàn ṣe bákan náà ní dáadáa tó yẹ pé ẹ lọ́nà bá àti ṣe nǹkan ní mi lára ká gbáwọ̀ ẹ̀ sìn èmi ó pààyàn mo máa pẹ́ ibi tí pa mí yìí ibi tó bá tí ó padà bá ọ̀rọ̀ ẹja sí náà kí ọlọ́run tó bá gbà bọ́ọ̀lù ṣe fi wàá gbà bẹ́ẹ̀ lé irun ó lè pààyàn ibi tí yẹn ti ń ó lè pààyàn ibi tí yẹn ti sùn lọ́wọ́ bóyá lásùbáà ní tó kí ni ó nira láti ṣe ọjà ìjẹ̀mí ológun kí n lọ kírun bàbá jẹ̀mí ológun tó tẹ̀lé fẹ́ ẹnu tẹ́mi ó mọ̀ ìsùn díẹ̀ sí tó jẹ̀mí ológun nítorí padà já sí fún ẹ ní ìkẹ́ ọlọ́run ọlọ́ba sùnwánà àtàlà fi ń ròyìn àwọn ẹni rẹ wí pé ní wà náà nẹ́fà ànilẹ̀ hàwà ẹni tí ó bẹ̀rù ọlọ́run ọba tó bẹ̀rù kówó pàdé ọlọ́run tó wá jẹ̀mí yóò kàn wọ ọ̀rọ̀ rẹ̀ sí abẹ́rẹ́ wa subhanahu wa ta'ala kò sẹ́ni kọ̀ọ̀kan ní ọmọ àlùjẹ́ náà. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yin ẹlúsìn ọlọ́run ọba nínú ọ̀nà tí a tún lè lò láti fi gbógun ti ìfẹ́ ẹnu ta ló jẹ́ àrùn tí ń bá kálukú wájà yìí òun náà ni kájẹni tí ó máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́mọba bákan náà kájẹni tí yóò máa súnmọ́ wọn àfẹ́sìn tí wọ́n lè ṣàlàyé tó bá rú wa lójú fún wa ìyàtọ̀ a lè rò kó jọra wọn ṣùgbọ́n tó yàtọ̀ díẹ̀díẹ̀ ìyẹn ni wọ́n gbọ́rọ̀ ọlọ́run kó lọ wá sí gbogbo èèyàn wa ń bẹ̀ àbí kó gbọ́ nínú rédíò rẹ̀ àbí kó gbà sórí sẹ́tẹ̀ ń gbọ́rọ̀ ọlọ́run bá ṣùgbọ́n yìí ò tí ì tún tó kó tún lọ jòkó táwọn ẹni ọlọ́run àwọn àfáà gidi láti máa fọ̀rọ̀ lọ̀ wọ́n nǹkan báyìí ní í ṣẹlẹ̀ sí mi ẹ̀rí èmi náà pé da àwọ̀ tí mo ríra mi jágbà mo ń ṣàlàyé tó yẹ kó ṣe fún ẹ. alukurani fas'alu ala dhikri in kuntum la ta'lamun tẹ́ ẹ bá mọ nǹkan ẹ lọ bá wọn tó mọ̀ ká ṣàlàyé ẹ fún yín ìmọ̀ gbọ́dọ̀ ọlọ́run. àmọ́ yọ̀yàn kó nínú fẹ́nu ìmọ̀ súnmọ́ àwọn ẹni rẹ̀ ìmọ̀ fọ̀rọ̀ lọ̀ wọ́n sọ tí yóò ṣe fún wọn kí báyìí pataki ni a máa ṣe eléyìí ṣe pàtàkì ama a máa dúró mọ́ àwọn ẹni rẹ̀ ọlọ́niyá

tí wọn náà fi wá sí kíni tó fi wọn kọ́ ṣe wọn sọ eléyìí náà tún ṣe pàtàkì àmì ẹlòmí lè tún wọn kọ̀m̀púlẹ̀ pé mílẹ̀ mọ̀ pé nǹkan bá yóò dáa kí ló tọ̀ wá sílẹ̀ ibẹ̀ náà lọ́ tún dúró sí i àbẹ tó wọn kó mọ̀ pé nǹkan bá yìí ṣùgbọ́n ọ̀rìn ọ̀rìn tọ́ àwọn tí wọ́n ń ṣe sọ téèyàn bá ń ṣe báyìí kò ní tètè rí ẹ̀mí rẹ̀ jágbà kúrò níbi ìfẹ́ inú bákan náà nínú tí ó tún àṣìṣe àwọn ẹni tọ́lá tó ẹ̀yìn lè ṣẹlẹ̀ yìí kálọ̀ kọ́ wa ìmọ̀ ẹ̀sìn ni máa ń la ní lójú ìmọ̀ ẹ̀sìn ni ó jẹ́ ká mọ̀ ń tó tọ́ yóò jẹ́ ká tẹ̀lé fẹ́nu wa torí pé ẹni tó yẹ pé kò dá kan mọ̀ bó wá ṣe rí náà ni ó ṣe é bó gbé mi ṣe rí náà nù bọ́lá ń ṣe rí rẹ̀ ni ẹ̀fín mi ẹ̀rí mi ó ṣe máa ṣe tèmi nù mo bá gbé mọtọlọ́n tó bá mọtọlọ́n lẹ́lẹ́ tó bẹ lọ́n pé bọ́lọ́n tó ṣe rọrùn ní kó lè fìfẹ́ nù nù lẹ̀ torí ẹlòmíì onítọ́lọ́n yóò tó máa ṣagídí ọlọ́run subhanahu wa ta'ala ó sọ fún wa nínú alukur'an ó ní fàlà wa rabbik ọlọ́run ní òun fọlọ́ ọba rẹ̀ búra la yu'minun àti lè gbàgbọ́ ìyẹn nígbàgbọ́ hatta yuhakkimuka fima shajara bainahum tí wọ́n fi fi gbogbo fẹnu pàtí sẹ́gbẹ́ kan tó wà ní ibà dá lẹ́jọ́ ló mọ̀ tẹ̀lé súnmọ́ láyé jùlọ fi anfusihim harajan mimma qadayt tó bá dájọ́ fún wọn tán wọn tó wá ní ọ̀pẹ kankan kúkú lẹ́gbẹ̀ẹ́ tèmi rárá a máa ń juwọ́jú sẹ́lẹ̀ fún tọ́lọ́wọ́ bàbá sọ ni ọ̀ ní pé ó kọ́kù díẹ̀ díẹ̀ kan nìkan tí èyí gbádànù ìfẹ́ inú mi ò ti jẹ́ gbádànù rárá wàá juwọ́lẹ̀ pátápátá wáyé sálìmù tẹ̀sílìmù ilé ìní tọ́lọ́wọ́ sọ́nà àtàlá ló fi ròyìn ìgbàgbọ́ a juwọ́jú sí fọlọ́wọ́ba a gbẹ́fẹ́ inú wa sẹ́gbẹ́ kan ẹ̀rí ẹni tí ń tajà ó bẹ̀rù ọlọ́run tó hàn pé léyìn ò dáa ṣùgbọ́n ẹni tó ń fẹ́ rèé ẹni tó ń fẹ́ ńkọ́ ni wàá ti kíni wàá wàá ṣe ohun tọ́lọ́ ń fẹ́ ni wọ́n ló fẹ́ nítorí kúrò dáhùn á kúrò ń bẹ̀ nítorí kó dáhùn ṣe wọ́n náà mọ̀ pé kò yẹ máa parọ́ kò yẹ máa ṣèké e bá ṣe nǹkan tó dáa ọ̀gbọ̀dọ̀ pé fẹ́ni tó fẹ́ rà pé tó fún gbogbo náà mọ̀ ṣùgbọ́n látara ìfẹ́ inú afẹ́ lówó filẹ̀ eléyìí tí ò bá mu ni nítorí kí nítorí pé fẹ́ inú tówó tó fẹ́ rí náà ní fi ṣe bẹ́ẹ̀ kí kálukú àná ká gbìyànjú ká fi irú nǹkan báyìí lẹ̀ tó yẹ pé ní ọ̀tọ̀ ní etọ́ ra nǹkan ọ̀tọ̀ ní etọ́ pé fẹ́ tó gbéṣẹ́ fún ẹ ọ̀tọ̀ ní tọ́ lọ fẹ́ lò fún ọ̀tọ̀ ní nǹkan mi tó tún lọ lò fún tí wọ́n náà sì mọ̀ eléyìí nínú ìfẹ́ inú ni bákan náà ẹni tí ó ń ṣiṣẹ́ ìjọba wà lọ́dọ̀ tiwọn náà tó yẹ pé ní yóò ṣe bó ṣe fẹ́ ni kì í ṣe bọ́ọ̀lù ọba subhanahu wa ta'ala bó ṣe fẹ́ bákan náà nínú ìjọsìn wa mo tá a bá ti mọ̀ pé bó ṣe rí ẹ̀rẹ́ bó ṣe gbé lẹ́rẹ́ náà ní ká ṣe bákan náà èyí tó bá rú wa lójú ká lọ béèrè pé kó nẹ́sẹ̀ ni a ṣe lè torí tá a bá ti ṣe é pé kò nídìí ká béèrè ká bá ti kírun ni ká bá ti gbàwẹ̀ ni ká bá ti ṣàdúrà ni ká bá ti ṣàtàlátù ni láì béèrè nítorí tẹ́lẹ̀ ìfẹ́ nínú ẹ̀nìyàn náà torí pé ní ẹ̀sìn tó fẹ́ tẹ̀lé tó lákọọ́lẹ̀ ni kíkẹ́ ti kọkàn kí mọ́lẹ̀ pé bí mi ṣe fẹ́ rí gbogbo atájò pé ìyá wa ní kálọ̀ kí òun kálukú ṣe fẹ́ káwọn ọgbà ẹbá tó bẹ́ẹ̀ ẹni pẹ́sẹ̀ ó dàrú nǹkan tó kàn máa ṣe tiẹ̀ bí mo ṣe fẹ́ ni bákan náà nínú ìhùwàsí nínú ìhùwàsí àwọn òbó olè ṣeéṣe gbé kalẹ̀ ní àwọn nǹkan mímọ̀ tá a pè níwà tó yẹ pé nínú ẹ̀sìn kì í ṣe wà ẹ̀rọ kẹ́mẹ́ tó àti mọ̀ níwà tó yẹ pé nínú ẹ̀sìn kò lè gbé lẹ́nu bákan náà nínú ìmúra ẹ̀rọ ló ń dísáyìn bó ṣe fẹ́ múra bí fẹ́nu tẹ̀lé pé kó mọ̀ jù báyìí lọ àgọ́ obìnrin míì bí mi ṣe fẹ́ máa ń lo tèmi nu bí wọ́n ti fẹ́ lo bí fẹ́nu tiẹ̀ ṣe ni ní àyè bẹ́ẹ̀ ṣe sọ àbọ́kùnrin míì náà bébí ṣe fẹ́ mọ wọ́n tèmi nu ara ẹ̀sìn sọ bá ṣe múra fún wa bẹ́ẹ̀ láti gbọ́dọ̀ ṣe kíni bẹ́ẹ̀ láti gbọ́dọ̀ múra bẹ́ẹ̀ nínú kíkí ni inú wa náà tún nu ẹ̀sìn tó bó láti kíra wa nínú ẹ̀sìn bébí ṣe fẹ́ nu ẹ̀sìn tó bá lè kí nínú ẹ̀kú mọ́ sálámẹ̀ sí mọ́ sálámẹ̀ tẹ́sí fi gbé kalẹ̀ gẹ́rẹ́ tó o bá fi dọ̀bálẹ̀ ní o ti gbà pé ọ̀yà ní sálámẹ̀ sí mi kó làkọ́ dọ̀bálẹ̀ kọ́ mọ́ sálámẹ̀ bébí ṣe fẹ́ tèmi gbogbo aspect gbèsè ayé wa yìí bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ lágbọ́dọ̀ ṣe kò ṣe báwa ṣe fẹ́ torí pé kìí ṣe fẹ́ ẹnu làfin ṣẹ̀sìn ẹ̀mí làfin ṣẹ̀sìn orílẹ̀ ká kíyèsí kí kálukú wọn di sáyẹ́ǹsì ẹ̀ nífẹ̀ẹ́ ẹnu tiẹ̀ ìmúra tiẹ̀ nífẹ̀ẹ́ ẹnu tiẹ̀ ìwà rẹ̀ mímu ṣe fẹ́ lọ wá tèmi nu ẹ̀fí mi lẹ̀ rárá mímu ṣe fẹ́ ṣe tèmi nu bí wọ́n ṣe fẹ́ ṣe tiẹ̀ kọ́ bọ́ọ̀lù wọn ṣe ní ọ ṣe bẹ́ẹ̀ ló ṣe gbọ́dọ̀ rí torí pé ní tí wọ́n bá fìfẹ́ ẹnu kálukú lẹ̀ kẹ́ bá ṣe sọ pé ká máa ṣe bó ti bá ṣe fẹ́ ẹ̀sìn ó dàrú àárín ara ọ̀nà àní rí gbé torí pé wà tí wọ́n wù fún mi èmi lélẹ́ mi ò fẹ́ èmi náà wù mí fún wọn lẹ́yìn wọ́n lè lọ́ọ́ fẹ́ gbogbo bá dàrú ṣùgbọ́n náà wà sùpánù àtàlà tó dá wa ó fòfin ilẹ̀ fún wa wà láàjára wa lógun irú kíkí tá a fi tàpéjú ẹ̀ sìn ẹlòmí bẹ́ẹ̀ lè géèyàn lórí náà bá ti ní kíkí tó ń fẹ́ ìwọ lọ́jàrá rẹ lógun pé bó o ní í ṣe tẹ ẹ̀mí mi bá fún tọ́lọ̀ tó kíni tó fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n lọ jẹ̀mí ara ẹ lógun kàbí mo ṣe mọ mo rè rárá o ọ jẹ̀mí ara ẹ lógun pé bẹ́ẹ̀ o lẹ̀ nílé yá lẹ́gbẹ̀ẹ́ ni ẹ̀sìn àti fúnra wọn wá ju ìfẹ́ ló jẹ wá ju ilé ẹ̀fẹ́ sí èyí ti ń jẹ́ pé èyàn gbà fàfọ́ lọ́ni ọlọ́ni yá ayá lẹ́bí náà amanu ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí òdodo udkhulu fi sílmi káàfà ẹ̀wọ̀n ní ẹ̀sìn lódindi ní kéèyàn máa tẹ̀lé kó má fẹ́ gbọ́n tọ́lọ́ wí wọ́n fi pọ̀ táwọn ẹbí sọ abẹ́rẹ́ ọba sùnmọ́nà wa tààlà kó káwa káwọn ẹrú gidi tí wọ́n lè borí ìfẹ́ nu wọn tí wọ́n tẹ ìfẹ́ nu wọn fẹ́sìn tó yẹ pé ibi tẹ́sìn bá ní ẹ lọ ni wọ́n lọ ibi tẹ́sìn bá ní wọn kámọ́dé wọn ní sékéni wọn ní débẹ̀ abẹ́rẹ́ ọba sùnmọ́nà wa tààlà kó wáyé oníṣẹ́ kọ̀ọ̀kan aláyé lọ́jọ́ gbẹ̀dẹ̀ àkìyàmọ́ kó ṣe wá lọ́wọ́ àbíjẹ́ náà kó má ṣe wá lọ́wọ́ náà وصلى الله وسلم على نبينا محمد وعلى